وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أداب فالله alékún ìkẹ́ ọlọ́run orí ajé ẹjẹ́ tán ọlọ́run ọba wọn bá adébọ̀wá Muhammad sallallahu alayhi wa sallam tafsir suratu Ali Imran ọ̀nà ni an kà fúnra wa aya 79 ibẹ̀ ni akàlánà ibi tí ọlọ́run ọba ó ti ń fún wa nírò nípa ìṣeléwọ̀ fún wa ìmúdógóńgó ìjẹ́bọ bó sì jẹ́ ìwọ̀ pé kò sí ẹnìkan ní ẹ̀dá ọlọ́run tó tó bẹ́ẹ̀ ó ní ká ṣe ẹ̀mọ̀ pẹ̀lú ọlọ́run a gbọ́dọ̀ mú ẹlòmíì ní ọlọ́run fúnra bíi bá pè é ló ti sẹ́ àgbọ̀rọ̀ mú lọ́lọ́ ọlọ́run bá ní kò sójúṣe kan tá a rán sáwọn èèyàn tá a sì fún tíra ó máa sọ fáwọn tí a rán sí pé mí ní ẹ sin ọ lẹ́yìn ọlọ́run kò sí ìgbésẹ̀ òun gbogbo àwọn anábí ọlọ́run pátá àtàwọn òjíṣẹ́ ọlọ́run wọ́n papọ̀ lórí tawhid wọ́n papọ̀ lórí ìlénikó jìnà sí ẹbọ ibi tọ́kà ti yàtọ̀ òun náà ni àwọn ibi ṣẹ̀ríà ó lè sí nǹkan ẹ̀tọ́ fáwọn léyìí ó sì lè ní haram fáwọn léyìí ọlọ́wọ́ ń tẹ̀síwájú nípa àlàyé náà níta ara àwọn òjúṣe ọlọ́run pé kí wọ́n á sọ fún wa pé kẹ́ máa sin ọlọ́run ni kìí ṣe pé wọ́n á ní kẹ́ máa ẹ̀dá mi olúwa ní wàlá ya'murukum an tattakhidul malaikata wan nabiyyina arbaba. ànábì kan ò sì ní payín láṣẹ láwọn òjíṣẹ́ tá a rán sí iṣẹ́ wọn ò ní payín láṣẹ an tattakhidul malaikata wan nabiyyin arbaba pé kẹ́ wá lọ mú àwọn màláìkà kẹ́ mú ọlọ́lọ́n wan nabiyyin wọn ò sì ní payín láṣẹ kẹ́ mú ànábì kan kẹ́ mú lọ́lọ́n àyè amúrokùn bìlì kúfù àwọn ànábì wọ̀nyí tí wọ́n apáyín láti kẹ́ẹ̀dì káfìrí ba'da idh antum muslimun lẹ́yìn ìgbà tẹ́yìn ti jẹ́ mùsùlùmí tẹgbà fọ́lọ́wọ́n ọba eléyìí sọ fún wa pé àwọn ànábì ọlọ́run ẹni tó sọ pé ká máa ń sin ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run èyí sì ànábì ọlọ́run eléyìí ó ní àwọn halul kitab àwọn yahudi àtàwọn nasọ́rọ́ tí wọ́n kó sí pàtàkì jùlọ àwọn àfa àwọn bó ti ẹ̀ jẹ́ pé a rí ọ̀pọ̀lọpọ̀. nínú àwọn afá mùsùlùmí náà táwọn náà ń pèpè sí ìmú ẹlòmíì lọ́lọ́ àwọn yẹ̀húdí àwọn ní ọmọ ọlọ́run ọba ni àwọn náà sọ̀rọ̀ àwọn ní ọmọ kò bímọ. àwọn mìíràn bá dé pé wọ́n tún wá ń pè wọ́n ní ọlọ́ọ̀ kámọ́ àríyàn lónìí náà tó bá pè é láàfáà kó wá ní ká lọ máa sin àlìjànú àbí kó ní ká máa sin àwọn màláíkà àbáwọn ọ̀rọ̀ wá níyà àdá pé ó lè sí jìbìtì. ìwọ̀n rọ̀ wá ní à náà ni tó ní àwọn èpè àlìjànú rọ̀ wá ní àlàá máa èwo lásán ní ọmọ tẹ́ ẹ bá ń pe rọ̀ wá ní à asán kúkẹ́ sọ́lọ́ ní jẹ́bẹ̀ ẹ̀dá kan náà ẹ̀dá náà ni àgbọ̀ ọmọ pè wọ́n. àgbọ̀rọ̀ máa sìn wọn ara sísìn wọn náà ní ká máa pè wọn kí à ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ wọn báyẹn sí ń wá ràn lọ́wọ́ lọ́dọ̀ àlìjẹun lónìí èdè ìsìsì iná ń ka àlìmẹ́ lọ́wọ́ àwọn èèyàn aláì wọ́n kọ́ mi báyìí ẹ̀ tẹ̀ ní rí pé kò sí kéwútọ́ lékè ọ̀ lérí pé láéláé tí wọ́n wọ́ wọ́n á já mi papọ̀ báyìí wọ́n kọ́ kéwú báyìí ẹ̀ pé yóò lé lẹ́nu yóò lé létí ya Kaja, Kaja, ká èlò èyí tí mo máa ń pè nánu omi ilé yorùbá ń lọ ó sòrò pé yóò sì máa gúnyàn létí orúkọ ọlọ́run bá kọ́ yìí orúkọ àlejò náà ni gbogbo àwọn àfáà tó bá ti ń fihàn lórí eléyìí ti ń pè wá ká máa sin ẹ̀dá mi lẹ́yìn ọlọ́run ọba nìyẹn wọ́n wá nígbà náà kì í sókọ àlejò ọ̀pá ni ọ̀pátá anábì òfin àwọn sọ̀hábà ọ̀pátá náà ọba òfin àná Muhammad mo lè ti wá rọ́pa ẹsẹ̀ fún wa ní hadith ọ̀pá gbogbo àwọn eléyìí àdọ́kàn ṣe ẹbọ ni nítorí pé gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹbọ yìí tá ń pè pé eléyìí pe Ṣàngó eléyìí ń sin Ògún eléyìí ń sin Ọbàtálá ahùláhi ismu. الرجال أو أسماء الرجال gbogbo nǹkan tàkàkà lẹ̀ yìí orúkọ àwọn èèyàn ni kẹ́gẹ́ bí wa Nasra àwọn eléyìí náà ó kọ ó kọ àwọn tí wọ́n táwọn pẹ̀lú ẹni yí àwọn ẹni rí òun làwọn náà ń pè nǹkan tá àná ìbá wọn jà lé lórí nìyẹn. eléyìí ni anabi wa nuhu aleyhi salatu wa salam ló ń bá wọn jà lé lórí lóòótọ́ àwọn ẹni yí ẹni rí ni wọ́n àmì àwọn lẹ́yìn sì ní sin ẹ̀sìn ọlọ́run torí pé àwọn lẹ́yìn pè gẹ́gẹ́ bá àwọn lọ́ba ṣe ní ọ̀zà látàtì ìyàwókọ̀ àti bẹ́ẹ̀ lọ ládọ̀ yorùbá wáyà iná àwọn aláwọn kan a ní Ṣàngó a ní Ọbàtálá a ní Ọya ìṣùláàlú Ògún ajé gbogbo àwọn eléyìí yóò kọ àwọn èèyàn ní o táwọn èèyàn ń bọ̀dọ̀ ní àwọn èèyàn ń bògúndò ní o alẹ́ ẹ wá ní òṣèbọ mọ́ lù yìí àwọn yẹn ń bọ Ṣàngódò ni àwọn yẹn ń bọ ajé òun ajé tẹ lérò púpọ̀ jẹ kọ́dà fún yẹn bá ṣèjọba wọ́n ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ajé ìṣèjọba náà ajé ó gbè yín ajé ó di ẹbọ nípa ìtẹ̀mí lọ́kọ́ nìyẹn dé sẹ́bà ti ka àwọn ọkọ̀ yìí bẹ́ẹ̀ náà ni àwọn ọkọ̀ tí àwọn àfa bá ń fún àwọn èèyàn tí wọ́n ń pè ní ọ̀pá mo ṣe wílẹ̀ kan ní kèé ṣe ká wọ́n ní jàkàjá ìlú jàkàjá ìlú tá a sọ fún yìí ṣe wọ́n lù ú ni wọ́n ti wọ́n lù ú àdìsí náà máa lù ú ẹ̀ ẹ́ ní sẹ́ eléyìí òun jíìmù ni tí ń bẹ́ẹ̀ mi eléyìí jàlálù ni ha ò tí bẹ́ẹ̀ yìí ha ò tí bẹ́ẹ̀ Allahu ni láàmù ní bẹ́ẹ̀ yìí làtífù ní fún apapọ̀ òun ńlá papọ̀ lálùpọ̀ lẹ́yìn tètè pé lóbi èyí jẹ́ wọ́n ń tàn yín ni wọ́n á ní àsìmáwòlẹ́ àsìmáwòlẹ́ àzọ́mì ni ó kọ́ náà tó tóbi jù ni kò sí tán bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ lọ́kùn mọ́lẹ́ ti rí àwọn eléyìí àwọn ó kọ́ lọ́wọ́ ọba àsìmáwòlọ́hì àwọn ó kọ́ lọ́wọ́ ọba a mọ̀ 99 ninety nine ama kọ́ lọ́wọ́n mo lè ara àwọn eléyìí àwọn náà wọ́n ní àwọn dẹ̀líl ẹ̀rí tẹ́fí ń gbogbo tẹ́ ń yìí kò sínú agbọ́ orí dẹ̀ lílo pé ọlọ́run bá ń jẹ́ báyìí nínú alukuhan abinu sunna láwọn ninety nine yìí náà wọn níbẹ̀ ni kò sí mbẹ̀. bẹ́ẹ̀ ni gbogbo ọkọ̀ ọlọ́run ọba tí ọba ti sínú kuhan tí ò sínú hadithi anabi ò mọ́nu ẹnu yìí tó fi mọ̀ wá náà nù tó fi màlúmọ̀ yìí náà nù ṣẹ́rọ mi àwọn ẹ̀dá mi tí ẹsẹ̀ yẹn ló fi mà bọ̀tà àwọn ẹni bídíà yóò gbà bẹ́ẹ̀ torí hadith anabi sallallahu alayhi wa sallam nígbà tínú yẹn bá ń bàjẹ́ tínú yẹn ò dùn bóyá ọwọ́ nǹkan kan ní ọdún nínú òfin ọ̀wá tí nǹkan yẹn ní ọ̀rọ̀ wa dùn àbí nǹkan ló ṣẹlẹ̀ sí ọ tínú rẹ̀ ò dùn ẹni tí tó bá wà fà á tínú sáà fi dùn sá àdúrà tá a máa ń ṣe tínú ẹni fi ń dùn ànábì fún wa ẹlọ́kùnrin tó fún wa ládùúrà tínú fi ń dùn kí òtún wa ní fún wa mọ́ kò sí àdúrà tí ò ní fún wa àdúrà tínú yẹn bá ń bàjẹ́ tọ́wọ́ àti tínú rẹ̀ fi dùn ah, kí ni wàá ní fún wa nínú àdúrà wàláì àwọn alùsùn náà wọ́n ti gòrí àbílì wọ́n ti kòrè fìtínà ẹjẹ́ a máa sẹ́rí padà síbi àdúrà nábì àti kòrè àbílì nù bí yóò bá sọ́ra wàláì wọ́n gbé gbogbo lẹ́yìn lọ́wọ́ kí ni àdúrà náà Allahumma inni abduk ọlọ́run èmi tí mo wà wájú rẹ̀ yìí ọmọ ẹrú rẹ̀ ni mí inni abduk ẹrú rẹ̀ ni mí ibnu abdik ọmọ ẹrú rẹ lọ́kùnrin mo jẹ́ bàbá mi ẹrú rẹ ni ibnu amatik ẹrú ọmọ ẹrú rẹ lóbìnrin mo jẹ́ ìyá mi ẹrú ẹni kò tán kílẹ̀ náà ajá sí na siya ti bìyẹ dìkì sábà ní irun àmùgàbá yìí ni gbogbo pé ayé mi ọwọ́ máàdì fíhá hukmuk ó ti kọjá síwájú mi ìdájọ́ rẹ ó ti dájọ́ lémi lérí àwọn ìdájọ́ tó dá lémi lérí ní ìṣẹ̀lẹ̀ yìí adùn fíhá qadahu ebubu tó pa fún mi mo gbà bẹ́ẹ̀ ọ̀ sí jàmbá àbúrò mi ti wá lówó tẹ́mi ò ní adùn dédé lọ sí fún mi ẹ̀wọ̀ àdúrà yìí ti dá ní ìbílẹ̀mù rẹ ìyàwó mi ti alójú mi lọ àdùnúfíyà ọ̀dọ́ kádà sọ pé fún mi pé mi ò ṣe bímọ ọ̀sẹ̀ dédé mẹ́ abẹ́ẹ̀kọ́ asaluk mo wá ń bí ọ ẹwo ẹwo ẹwo ẹ̀kọ́ àdúrà ẹwo tó kọ́ ti síwájú ọkọ̀ yẹpẹ ààrẹ náà ọ̀fẹ́ rí nǹkan gbanú ọtí sọ fọlọ́ pọ̀ jẹ́ nǹkan kan nu ọtí abẹ́rẹ́ àdúrà àkọ́ máa ń yan ọlọ́run síwájú hádà sànà ẹ̀yin ọlọ́run síwájú wọ́n sọ fún òjẹ́ nǹkan kan ó wà ní alùkà bikulli ismi huwa lak gbogbo kọ gbogbo kọ tẹ́ pé wọ́n lọ ń jẹ ẹ̀wọ̀n kan tẹ́ pé wọ́n lọ ń jẹ tẹ́ pé tiẹ̀ ni kì í sọ́kọ́ fún fún ọ àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sàn fọ́lọ́ ọba abúlá ni ó ó kọ́ tọ́lọ̀ ọba gẹ́rẹ́ abilé wù fún ìyẹn di gègérí nù nínú tó lè sọ̀rọ̀ gègérí ẹlẹ́bọ nínú asma'i wa sifat oníkẹ́ kọ́lọ̀ ọba ní tí ò jẹ́ ọba ha ọba ho. as'aluka bi ismi huwa mo kí ọ pẹ̀lú gbogbo kọ tẹ́fẹ́ tiẹ̀ ní ṣe sàmẹ́ta bíhi nafsak sàmẹ́ta bíhi ó kọ tí mo ń sọ yìí èyí tó pé wọ́n lọ sọ rẹ ni o kìí sọkọ tí wọ́n sọ sàmẹ́ta bíhi nafsak tó sọ́ra rẹ aw anzaltahu ẹ máa wọ bá nàbí jẹ́ sọ fún wa o aw anzaltahu fi kìtàbí àbínú àwọn ọkọ̀ tó jẹ́ pé kalẹ̀ sínú tíra rẹ̀ sí mẹ́nu Qur'an àmẹ́nu hadithi mo fò náà bí ọ́. Aw bi fi ilmi al-ghayb indak. Abi àwọn pé ó pamọ́ fà wá, ó pamọ́ Àmọ́ ń mọ̀ kọ̀kọ́ kò hàn sẹ́nìkan, mo fò náà bí Àwọn ọkọ̀ kan bẹ, pé àwọn ọkọ̀ kan bẹ kankan aw allamtahu ahada títà lọ nìyẹn aw allamtahu ahada min khalqik abọ́ fi mọ ẹ̀dá kan nínú àwọn ẹrú rẹ̀ eléyìí ni àwọn mídíà igbásàlẹ̀ o abọ́ fi mọ ẹ̀dá kan tó yí táwọn rí yìí ó fi mọ àwọn afáwa ni aw alamtahu min khalqik ẹ̀gbọ́n tánàbí ni ibi tó ti máa ń lọ ànábì gbogbo náà ti ti jàmbá àgbọ́yé yìí wallahi alazim kò bá bọyé sálàfù mu ó sọ pé táwọn pé ọlọ́run fi mọ àwọn ẹ̀dá kan ẹ̀dá pọ̀ kò ní tó fi ẹ̀dá pọ̀ ajẹ́pọ̀ àwọn ẹ̀dá kan bẹ táwọn kì í ṣe èèyàn táwọn náà mọ àwọn orúkọ ọlọ́run ọba kan táwọn ò mọ wọn àwọn esisi àwọn ọmọ orúkọ táwọn bá ń jẹ táwọn ò mọ àwọn èèrà wọn ọmọ orúkọ ọkọ táwọn jẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn tá a bá fẹ́ pe ọlọ́run ọba nínú àwọn ọkọ rẹ̀ tá a ti mọ̀ ọ́ nì oníkápè èyí tá a náà fi mọ̀ wá àbí tó fi mọ̀ wá lẹ́yìn rẹ̀ wàlúwàlá làbí nǹkan kí nǹkan ni so nígbà tí lọ́nà pé àwọn èèyàn ń bọ àlìjẹ̀nu àwọn ń bọ àlìjẹ̀nu bẹ́ẹ̀ ló ń bá wọn owó àlìjẹ̀nu lọ́ba wọn ń tàlìjẹ̀nu máa ń yá. kọ́nà bẹ́ẹ̀ ló ń bá ń wá ìmọ̀ wọ́n ń rárí jẹ̀nu mọ̀ pé à ń wá ìmọ̀ bẹ́ẹ̀ bá ti pé ń lo ilham kìí ṣe mọ́tọ́nà lọ́wọ́ nù ilham ilham wàhábíyà ni lọ́gbọ̀rọ̀ jẹ́ kìí ṣe pé ọlọ́wà lọ́wọ́ nǹkan lọ́kọjẹ lọ́kọjọ lọ́kọjọ lọ́kọjọ lọ́kọjọ kò sí kan ọ ni. ìlhàmù tọdọ lọ́nu èyí wọn ò sí kankan àmì ìgbà pé ẹ nǹkan ẹ mú erí ẹyẹ tí sáré ti ń yẹ <laughs> ẹyẹ ogun sọyè ṣírìkù ni ẹ máa bí ọlọ́run fún yín mà ní ẹ sì máa ó sì bẹ̀rù ọlọ́run ọba tó bá ti bẹ̀rù ọlọ́run ọba yọ alimukumọ lọ níta bá ti mọ ọlọ́run ọtún mọ̀ tóbi tá a ti lọ kò sí ànábì kan tó pa àwọn èèyàn láti rí pé ẹ mọ̀ sí màláìkà ànábì kan sọ tòtá ànábì bá ti wá sọ àwọn àbá ògbọ́rọ̀ sọ àwọn àbá ògbọ́rọ̀ sọ kò sì sí ànábì kan tí ó dẹ̀ máa sin ànábì kan tánàbì kan bá ti wá sọ bẹ́ẹ̀ àwọn àfa bọ̀rọ̀ sọ torí pé àwọn àfa iṣẹ́ táwọn ànábì ọlọ́wọ́n bá jẹ́ kù kó làwọn náà ń bá lọ. ayé amúrúkún bẹ̀lú kó báyìí ìdí antum muslimun àwọn ànábì yìí ò ní pa yín láti kẹ́tùn lọ sí kúkúrú lẹ́yìn ìgbà tẹ̀sí ní imán mo ní fàyín láti ẹgbẹ̀rẹ̀ sí kúfùrù. àwọn ọ̀nà tí ẹ̀rọ fi kó sí kúfùrù pọ̀ pàtàkì jùlọ tẹ́rí kúfùrù lágbára gan ó lágbára òun dùn kó sí tẹ́rí hálùsúnà bá ti máa ń sọ hálùsúnà lè má kó sí ṣíríkì ó rọrùn dáadáa kí hálùsúnà má kó sí ṣíríkì àmì tẹ̀ bá ń ṣe súnà tí ò bá sọ́ra yóò kó sínú kúfù. nínú àwọn kúfù tó rọrùn kí èèyàn kó sí tí èèyàn bá jẹun tí ń sin lọ́n ó lè kó sínú kúfùrù al-bughd kúfùrù ó rọrùn kí èèyàn kó sínú ilé ìjọba bẹ́ẹ̀ bá kó sínú rẹ̀ sọrí kúfùrù àti ìyàwó náà yàtọ̀ wọ́n sì mọ̀ pé alálùsúnà ọ̀pọ̀ rí mi alùsúnà ọ̀jà alùsúnà mọ̀ pé wọ́n ti kó sínú kúfù gbogbo. kí ló ń pè ní kúfù gbogbo? kéèyàn ga gèfè rí látara pé ìyọnu èèyàn ń bínú sí kankan nínú àwọn kan náà bá sọ̀kalẹ̀ eléyìí àwọn obìnrin lè máa kó sí púpọ̀. àwọn obìnrin máa kó sí bí kéèyàn kórìíra àyà kan mọ́ àyà alukuhan àbí kéèyàn kórìíra súnà kan nínú súnà nàbí afáwa ibn abdulhab rahimahullah ta'ala muhammad abdulhab gbàtà wọn ka àwọn nǹkan mẹ́wàá tó lè gbé ẹ̀kọ́ ní islam wọn ni man abghada man jaha bihi nabi sallallahu alaihi wasallam wọ́n lè bá bínú kankan nínú ntá nabi mọ́ wa fún wa ọwọ́ káfí nínú ntá nabi mọ́ wa bẹ́ẹ̀ bá bínú kankan kọ́dà ṣéwù ní kọ́dà bí máa ń ṣe nǹkan yẹn kọ́dà bí máa ń ṣe nǹkan yẹn àmọ́ nínú ẹ̀mí rẹ̀ ó bínú sí nǹkan yẹn ó kórìíra ẹ̀ púpọ̀ ṣéwù ní kókòrò ni títà nìkan sọ bẹ́ẹ̀ gbogbo àwọn àyímọ́tul islam àwọn àfà ṣékùl islam náà sọ bẹ́ẹ̀ tẹ́ bá ń ka tí a tí wọ́n sára yìí náà wá kíkùl islam bìnnìbáṣì náà sọ bẹ́ẹ̀ ẹ mọ̀ kan bẹ́ẹ̀ lára àwọn nǹkan tó lè sàn di káfìrí ni ó sì ní dẹ̀lì ọlọ́run bá ń dhalika bi annahum karihu ma anzalallah. فأحبط أعمالكم ذلك بأنه كره ما أنزل الله níbi tó ní pé wọ́n kórìíra nǹkan tọ́lọ̀ bá sọ̀kalẹ̀ wọ́n kórìíra ẹ̀ fàábàtọ̀ àmẹ́làkùn fàábàtọ̀ àmẹ́làkùn ọlọ́wọ́n ti kí ni ó wá bá sí wọn jẹ́ fún wọn ó bá gbogbo sí wọn jẹ́ fún wọn tí gbogbo ṣẹ́ bá ti bàjẹ́ èyí jẹ́ mùsùlùmánù kúfúrò bọ́ọ̀gù ẹ̀dá kan máa jẹ́ abínú òfin ọlọ́run fúnra wọn bá ń ṣe ẹlòmíì kórìíra ẹ̀ ha sí ìyẹn ha ẹnìkan ní ìfọ́tò fún mi bẹ́ẹ̀ wọ́n ní sísà kan bójú wọ́n wá ẹlẹ́yà kan wá rí orí inú ìjà ah, ìwọ ni wọ́n lè tún bójú à ah, wọ́n lè tún bójú bí ọkọ̀ wọ́n lè tún kó sínú wàhálà yìí wọ́n lè tún lọ bójú wọ́n lè tún lọ bójú subhanallah òun ni ẹ fi ẹlẹ́hà tí wọ́n sọ pé dákun ìfẹ́ kó mo bójú o ìfẹ́ kó mo bójú o òun sì ń bójú ẹ fáwọn ẹlẹ́hà ti sọ wà láti ìfẹ́ kó mo bójú o yàtọ̀ jẹ́ mi ìfẹ́ kó jó òun o ìtọ́ sọ ni pé ìbójú yóò jìyà ọ̀rọ̀nú ọ̀sìn nílà káì ọ̀wá rí lẹ́gbẹ̀ẹ́ eléyìí ọ̀rí ń ta àwọn tí ya ń jẹ táwọn ò sì bójú kọ́nà tí òlò jáàbù ẹ̀yìn orí wọn bó ti pọ̀ tó ṣe táwọn oníjẹ́ rí wọn millions of people ní sọ̀rọ̀ sàrà lónìí tó bá di ọjà ọ̀gọ̀rọ̀ obìnrin sọ̀rọ̀ sàrà lẹ́sẹ̀ títì òbí wọn abáyín yóò débi ọmọ lóàbí ẹ̀dá kan obìnrin lóyún tàbí jẹun ṣètánì oníjẹ kan rí láburú wọ́n bá rí ẹlẹ́ha kan ah! ah! ọlọ́mọ yọ sàgbà kó ọmọ yìí ká fi bójú wàláì ọmọ tá n ké fún yìí tá n ké fún ọmọ bójú ọmọ bójú wàláì mọ ẹlẹ́ha kan ní tọrọ owó ah, ṣé gbogbo ọjà lónìí obìnrin kan tọrí nù bọ̀ ṣètò lè yẹ rí bọ́lọ̀ ti pọ̀ tiẹ̀ nù bọ́ọ̀ bójú náà kọ́lá bọ́ọ̀ ti tẹ́lẹ̀ mí sí bọ́ọ̀ eléyìí ẹnìyẹn ń bójú àmọ́ kórìíra bójú gèfèrí ni eléyìí ń pè ní kófòrò bóbù èyàn kí ń kórìíra òfin ọlọ́run bọ́ọ̀ bá ti lè ṣe é mọ́pọ́ ti lè ṣe àwọn kan kórìíra rẹ̀ ah mo lákà àwọn alùsùnà ọgbọ́n lákà alùsùnà wọn ò bí ọlá kọ́mọ lákà alùsùnà o bọ́ọ̀ bá lákà alùsùnà lákà ànábì tó alùsùnà ànábì <laughs> ànábì lọ alùsùnà àwọn sábà lálùsúnà tòmúlẹ́kẹ̀ àlùsúnà ẹnu kankanlé kankanlé mú kan kóyà lára wọn sọ́kárì sọ́kọ̀ sí rí búkágọ́ àyàfi kọ́ jẹ́ pé ìwà pásánà ẹni yẹn lóníwà burúkú yẹn lọ́wọ́ lókù lọ́ọ̀fin ní sí rí ibú àwọn pínú kan táwọn alùsúnà ń ṣe tí wọ́n parọ́ pọ̀lẹ́ pẹ́lú ẹ̀sìn lọ́wà lọ́ ń bínú dàgbé ẹ̀ wọ́n ti fàṣàtì ẹ̀yà tàtí ìkọ́ tí mo kàn létí náà tí mo kàn létí ni pé ìkúnlẹ̀ yẹn náà ni à ah. kúfùrù ni jàmá ṣe pé kúfùrù dùn kó sí làwọn àfáà ti sàlàyé pé àfáà ìmọ̀ ìrìn tẹ́fà tó sọ àfáwà ṣékùn najid wọ́n ní kúfùrù láwùjọ táwa yìí ó rọrùn púpọ̀ ó ti sínkù jù láti kó sí wọ́n ní ó sínkù jù kéèyàn máa mú tíì àti búrẹ́dì kéèyàn máa fi búrẹ́dì sínú sí báyìí ẹ wọ́n ti rọ̀ tó báwọn ti fi jọ yóò rọ̀ kò sóye tó rọ̀ tó bá mọ́ wọ́n ní bó ṣe rọrùn nú ọ̀pọ̀lọpọ̀ ló ti di gèdè pẹ̀lú táǹsọ̀ yìí pé mo lẹ́kẹ̀ẹ́ àwọn alùsùn náà yẹn nǹkan ọ̀kan ló pè tìmí láìpẹ́ wọn sí wọn kò kúnlẹ̀ iná ni ọ̀ ń bínú kúnlẹ̀ ta ló sọ kúnlẹ̀ léwọ̀ jẹ̀mọ́ ọlọ́ọ̀bá ló ṣe léwọ̀ àbí kí ẹ máa bínú sokoto áá mọ̀ ṣe dáa tó mọ̀ ṣe yáyì tó sokoto àgbákò yìí àgbákò sínú ànábì àgbákò wọ́n ti yàtà sí ẹ súnà nẹ́bì ní àgbákò subhanallah ntí àlebà mú wa àgbọ̀rọ̀ bíbẹ̀ dhalika bí annahum karihu ma anzalallah lára ń tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ òní tókòtò wá wà ní sàkúwà lára ń tó sọ̀kalẹ̀ nìyẹn fa ahbata a'malahum ọlọ́run bá sẹ́wọ́n jẹ́ fún wọn ìbọ́lọ̀ ń ròyìn àǹkan fún wa ní táwọn bá jọ wọn àbí kí làwọn fi ṣe rí táwọn ṣe kí làwọn fi ṣe rí táwọn ṣe nítorí ní tó máa kó sí kúfúrù ọlọ́run rìpọ́ọ̀tù rẹ̀ fáwa náà káàrà máa ṣe bẹ́ẹ̀ ẹ rí ẹlòmíì táwọn ẹlẹ́yà bá kọjá wáyé wájú ọmọ yìí tí títà bọ́ wọn wọlé yóò ti kí wọn dandan wájú o tẹ́lẹ̀ bá dọ́dọ̀ wọn mú kí ara pẹ̀lẹ́ ẹlẹ́yà pẹ̀lẹ́ ọmọ rẹ̀ ń kọ́ ọkọ̀ yẹn náà ń kọ́ pẹ̀lẹ́ ọ̀dà fún ọ̀sán gbòó yá rẹ̀ ẹlẹ́kùnrin bá kí ẹ̀ máa yẹ tó gbẹ́ ni rẹ ni títí gbogbo ẹ̀rí gbogbo náà ló ti lọ́wọ́ àbàmọ́ fi títí ọ̀nà o subhanallah kúfúrú ni ọ̀n bínú hijab pé bí ṣe wọ́n lẹ̀ náà lọ́n búlú bí ṣe wọ́n lẹ̀ tẹ́rí ní tẹ́yọ̀ bá ti mọ́nú ẹ̀sìn yìí tó bá rú yàn lójú ẹ̀ tó àwọn olùmọ̀ lọ́kẹ́ tó bínú ẹ̀ bí obìnrin bá ń lo jẹ̀lìbáàb tí jẹ́ lọ́yẹ̀ bá ń yí ìmí ẹran tẹ̀lé báyìí tí bá ń yí ìmí ẹran ọmọ bínú ah, ah, fọkàn rúnjọ fọkàn rúnjọ ọba ti rúnjọ ti bínú lọ́nà ah, tẹ́sì náà rèé ẹ̀sìn ni ẹ̀sìn ni ti ẹni ẹ̀sẹ̀sì moderate jab lani ọlọ kí ló ń ṣe nísìnyí wọ́n ṣe corporate wọ́n ṣe smart bí ẹ bá lọ jábọ̀ máa ń yọgọ̀ ní ọlọ́ smart ìjábọ̀ náà máa ń jẹ́ kéèyàn smart fọlá kó máa ń jẹ́ kéèyàn smart bọ́lá ti fẹ́ nu àti gbọ́ ọ̀gbá bẹ́ẹ̀ sẹ̀mí iná wọ́n àtọ́ àní ah lọ́pṣẹ̀ ni wàhálà làwí ẹni tí wọ́n ń pèpè sí ayé báyìí ẹ̀rì gbogbo àwọn tí wọ́n ń lò ẹ̀mí wọn kọ́ wọ́kọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ló fi jẹ́ kóbìnrin tó lè lo hijab tí kalẹ̀ bá ní wàláyì nígbà bá kọ́ da ẹ́ ṣẹ́bi ní wo ilé yọlọ́n sànú mi o tó kọ́ kọjá báyìí yóò mọ̀ sí lágàbá yìí ni nígbà kó ni wáyé ń wò tó yóò mọ̀ sí ẹ̀rì kó ìzì ni irú nǹkan bẹ́ẹ̀ ti rárí òun kò easy láti filẹ̀ kò easy kò sí sísè tó rọrùn láti ṣe láwùjọ yìí nísù sáàkì hmm, tọba fi lè lò tọba dàrin ìrìn báyìí kọ́lá kan láti mọ wọ́n tẹ̀sẹ̀lẹ̀ náà wọ́n sàwọ́ ọba kọjá wọ́n sàmọ́ wọ́n yẹn náà ni ọba adélé ọmọ òfin pọ̀ lónìí lẹ́tọ̀ wá súnmọ́lẹ̀ dé báyìí kò rọrùn èyàn kí ń bínú ẹ̀sìn ọlọ́run ọba ẹni yẹn kẹ́ ń bínú ẹ̀sìn lẹ́ ń bínú anabi sallallahu alayhi wa sallam àti sàlẹ̀ fún ìyàwó ẹ̀ tó bá dé pé hijab obìnrin kó kanlẹ̀ tó bá kanlẹ̀ tán ní tí ó fi tún wá fi lé sílẹ̀ lẹ̀ sí tí wọ́n fi máa wọlé kó tó ìgbọ́n kan ìgbọ́n kan ẹsẹ̀kẹsẹ̀ níyà ìbéèrè yàwó anabi náà ni jùwèríyà ló bèrè ànẹ́bì ó lànẹ́bì yóò máa kú ẹ̀gbìn àwọn àbẹ́rẹ̀ táwọn máa bẹ̀rẹ̀ lónìí táwọn á dààmú lérí èsì rẹ̀ wàlẹ́ àwọn ti bá abẹ́rẹ̀ kalẹ̀ ẹ̀rọ kí làwọn á dààmú kí ẹ̀sìn wọn á dá púpọ̀ ó ti complete àwọn àbẹ́rẹ̀ táwọn bẹ̀rẹ̀ lọ́wọ́ àfọ́ àlónìí àfọ́ dààmú kí làwọn àfẹ́ sọ ànẹ́bì yóò answer question yìí àtàwọn olè sáfẹ́ àwọn èèyàn láíláí nítorí wọn pẹ̀tọ̀ fọ́nà ti fẹ́ nánu fọ́nà ti fẹ́ nánu eré ti yá àbá nǹkan kó gbẹ ní fọ́nà ti fẹ́ nánu yẹn yóò kẹ́ mọ́ tẹ́ ń sọ o wọ́n ti lẹ́sìn wọ́n ti lẹ́sìn báyìí báyìí báyìí ẹ̀sẹ̀ náà nígbẹ̀yìn ayé náà ẹ̀sìn ó pín kẹ́nà máa lórí yìí. àmọ́ látara àánú ọlọ́ọ̀ba wọ́n béèrè àná Muhammad wọn ànábì yóò máa kó ẹ̀gbin ẹ̀gbin náà pè gbogbo máa ń jẹ́ ẹ̀gbin gbogbo tí ó wọ̀ anabi ni bẹ́ẹ̀ ni tó ń ti bẹ́ẹ̀ anabi ò sọ fáwọn obìnrin kan tásọ wọn sókè tó máa débi ẹ̀gbin tó bá tásọ ní sókè èdè ti ọkùnrin lọ́wọ́ wọn tọ́ pé ẹ̀ máa ń ta sókè ni yóò máa tẹ̀lé ọ tọ́bi débi ẹ̀gbin ó fẹ́ mọ bí ṣépò ẹ̀sẹ̀ rẹ bó ṣe rí alágbákò lẹ lómi kí ló ń wá ṣépò sí rẹ wọ́n bojú fún ọ ní wọ́n ṣépò ẹ̀sẹ̀ èlé èsù yọ wọ́n ti bojú fún ọ ọ̀rẹ́dì ọ yóò máa tẹ̀lé ọ àti kó wọn yọjú lójú wíńdò yóò kàtó kẹsí lójú pẹ̀lú wọn. ẹsẹ̀ rẹ̀ ó slim slim. torí àwọn alẹ́dínà fi kùlù bìhì mọ́rọ̀dùn tí ẹ̀rìn àìsàn máa ń bẹ́nu ọkàn báyìí kọ́dà alẹ́rẹ́ tí ó máa ń sẹ́nu ẹni tó jálù sínú ẹ̀nà wàláì. Ah, ṣùgbọ́n àwọn sábẹ́ kí ló bá tán lọ pé asọ́fùl awọ́l للرجال والصف الآخر للنساء خير الصفوف للرجال الصف الأول أنا بنسابه توداج بقوني تقلق قوني وشر الصفوف للرجال الصف الآخر sáfù tó burú jù fáwọn ọkùnrin sáfù gbẹ̀yìn ni alámi lórí rẹ̀ wa khairu sufufi lin-nisa' as-safu al-akhir sáfù tó burú tó dáa jù fáwọn obìnrin sáfù gbẹ̀yìn ni. وشر صفوف النساء الصف الأول sáfù tó burú báwọn obìnrin sáfù wájú ni àdìsí ní sìn mọ́sánsí wa táwa yìí sáré lọ́ba lè lò àdìsí jẹ́ tá a kàtọ́ ní sìn mọ́sánsí táwa yìí sáré lọ́ba lè lò bẹ́ẹ̀ báyìí pé ẹ ti gbọ́ rí ẹ ṣe àwọn ìpàlẹ̀ òkè tí ń tẹ̀lé lò àwọn ẹ ti gbọ́ rí ẹ ti mọ̀ náà ni bẹ́ẹ̀ pé ẹ ti mọ̀ rí ló fi jẹ́ pé ata ń sọ náà fíkíwù ọ̀tọ̀ ní kéèyàn ní ma hadith ọ̀tọ̀ ní kéèyàn ní ma kíníkíníkíní hadith irú mọ́sáàsì yìí nìsíyìí àlè lò mọ́sáàsì wáyé pé àtobìnrin àtọkùnrin wọn sọ máa ń tó pọ̀ náà ni lásìkò ànábì wọn bàtí wọ́n dẹ́rù kú báyìí dé èyàn làwọn náà èyàn làwọn sábà láàfin lè pè wọ́n lọ́mọ àlìjẹ́nà láì sí fáwọn sáńkì pẹ̀lú àlìjẹ́nà nù wọn wà láì bá pè wọ́n lọ́mọ àlìjẹ́nà èyàn lè di gèfé látàrí pé lágbájá o ọmọ àlìjẹ́nà ní tánà yóò pè bẹ́ẹ̀ sẹ́ẹ̀rí bá àti ẹgbọ̀n lọ́mọ aná bẹ́ẹ̀ náà làásìkiri yìí ìdájọ́ kan náà wọ́n gbé ẹ̀ tí mo tẹ̀ lágàbá yìí àlìjẹ́nà ọmọ hàn díẹ̀ ti hàn àlìjẹ́nà àtẹ̀yìn ti hàn náà ọmọ ìyá kan náà ni wọ́n tó máa dẹ́rù kù tó ní ah, wà bí àbáyì gbogbo àwọn méjì wà bójú nu wọn bí máa wò pé àwọn ah, yìí bá wà láyà. gbẹ̀gbẹ́ àyẹ̀dá wọ́n di méjì ọdún mẹ́ta tó ń ṣe bẹ́ẹ̀ alẹ́ bí wàá fura ìtẹ́sán àwọn sàábì wà láyé wọ́n gbọ́ ọ̀sán lẹ́nu ẹ̀rù ti gbọ́ ni wọ́n sáànà bí sọ́bẹ̀ tó ti bẹ́ẹ̀ náà kọ́ kò sí àná káláwa ni asànírun ní wọ́n béèrè pé kí anábì sọ àwọn tọ́pọ́ tí wọ́n sọ yìí ṣé ẹ lọ́wọ́ ní sábẹ́rì ó sànírun àbí ó sànírun àwọn òwà quality quantity là ń wa ó sànírun àbí sárébà ló nírun ẹ̀fẹ̀ yókù dẹ́ so àwọn sàbí wa máa ń sáré síwájú àwọn òbí máa ń sáré sẹ́yìn sàbí àtẹ̀yìn àwọn òbí máa ti sá fún wọn bọ̀ wá ibi tá a ti lọ lákàyè ò ṣe lákàyè ò wọlé nu ẹsìn yìí lákàyè ò wọlé ó níbi tọ́lọ̀ ti lákàyè ti wọlé. àwọn abẹ́rẹ́ anabi sallallahu alaihi wasallam pé yóò máa kó ẹ̀gbin anabi ni a bá ti débi tó kẹ́gbin ẹ̀rín mẹ́rẹ̀ tẹ́ ẹ bá ti kú níbi tí ẹ̀gbin wà ẹ wo orúkọ sọlọ́nà fífáwọn obìnrin wa tẹ́ bá ti rìn níbi tí o sẹ́gbin anábì ló ti máa nu. ṣé fún ọlọ́run kọ́dà mú fún ọba yìí nìyí ọkàn rẹ̀ bí gọ́tà ti di ayé nìyí má wọ́ọ̀rì òní bẹ́ẹ̀ kọjá ọba ti adé ọba níbi iye pẹ̀ tí èké bá ti mọ́ kọ́dà kọ́sì mọ́ títí omi anábì ló ti mọ́ ọlẹ́dí kírun bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa táìmù táìmù wọn fi ń ṣe wọn àti ẹ̀ wọn àdébí gọ́tà wọ́n ti mú àdìsí yẹn wọ́n fẹ́ tapà nẹ́bí wọ́n fẹ́ kaba yìí ẹ̀fẹ̀ kẹ́kà èwà la sọ èwà la sọ tàìsítáì ni àbíkó mi máa rìn lẹ́gbẹ̀ẹ́ òbí wáyé máa ti ráyì rìn ń bẹ́ẹ̀ àwọn èèyàn sọ̀rọ̀ kò sẹ́ táwọn èèyàn sọ̀rọ̀ sí ẹni tí ẹ̀ka yẹn máa sọ̀rọ̀ sí wọ́n sọ̀rọ̀ sí sàlàkí náwó báwọn yẹn bá kábàbùkọ́lá sàràkí náwó pé wọn bú sàràkí ẹni tí ẹ̀ka máa bú àwọn èèyàn bú àwọn èèyàn bú ọlọ ẹni tí ẹ̀ka máa bú nù àwọn èèyàn bú ọlọ ọlọ́run ọ̀sẹ̀ ìdá tó kọ́ àbáyé náà ṣe dàbí bàbá yóò ní kú mọ́ àbí kò bàbá ẹ̀ka bàbá yóò padà kú ọ̀sẹ̀ akọ́mọ yìí kò pọ́ máa nẹ́bí àbí ọlọ́run ọ̀dà wọ́n tó mú ọ̀nà fún mi wọ́n kọ́ pátá nẹ́bí àbí ẹni tí yóò kẹ́ máa bú nìyẹn wọ́n bọ́ bí ẹ̀sìn yìí àwọn nǹkan tó máa ń jẹ́ kí ẹ̀rín dárájà ọdún ọlọ́run ọba nìyẹn bó bá ṣe ń rí nira sí bí ẹ̀sìn yìí ọmọ ń dárájà ni ẹ máa rìn bẹ́ẹ̀ ẹgbẹ́ yẹn léha ẹ máa kọjá bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ̀rọ̀ bọ́sẹ̀ bá ti ń bú yín òní ẹ̀yin ń gbalada ni àwọn ń ṣe rí ibú sínú wọ́n ń pọ̀ lérí ibú sínú eri ibú èròjáàbù mẹ́ fún ọ tẹ́lẹ̀ torí èròjáàbù eri ibú ni ń bẹ fún ọ tẹ́lẹ̀ wọ́n tún wá ń pẹ́ntì ṣe ìjáàbù tí ń lo ìjáàbù tọ́lọ ní ó lò ó tẹ́ bá mọ ìnira táwọn obìnrin bá pàdé gbogbo ń lo ìjáàbù hánàlá ìnira dídíbá kílẹ̀ ń sọ yìí kò rí dídíbá wọ́n ti ẹlòmí ìtàn ààrẹ jáde ní ìfẹ́ ọ̀rẹ́ àtikọ́ lọ́rọ̀ àtikọ́ gbogbo àbẹ́ ọmọlẹ̀ yóò sì sún bí òjò ọmọ tẹ́ bí ẹwù mẹ́tìkẹ́ lè dájú bá wọn tó bá wọn ti kírísítẹ́nì nǹkan problem the christian nǹkan inú wọn ní dùn ní tí wọn àrí pé sílẹ̀ ìyá kìnní náà gbogbo kìnní náà ọlọ́kan sànú ni bàbá wa lẹ́ẹ̀keje christian ni christian ni bí bàbá wa jẹ́ fún ọ̀yọ́ ìwé wa jẹ́ christian wọ́n náà di kí lọ́nà ṣe sàmọ́ wọ́n èé bí ẹ̀ bá lóun ṣe ń jẹ̀ sí wọ́n èé dààmú rẹ̀ tó báyìí ń yẹ dààmú ẹ̀ tó báyìí ẹ sì ń pera yín mùsùlùmí subita àti lọ ọ̀rọ̀ kúfùrù ní jama kúfùrù gbogbo ìyẹn lè kó síbẹ̀ bákan náà àwọn obìnrin wa táwọn náà sọ́ra ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم lára ما أنزل الله ni pé فأنكحوا ma tọ́ba làkún mina nisa araman sara lawo ni ó wá ní masina bí wọn fẹ́ fẹ́yàwó méjì ló dáa méjì méjì ló dáa kí wọn fẹ́ afa <laughs> yẹn máa ń yẹ kọ́lẹ́jì wọn àwọn obìnrin àwọn obìnrin àyẹ̀yẹ́ gbajà lẹ́yìn ẹ̀dí ẹ máa ń kọ́ lẹ́jì mi ní bẹ́ẹ̀ tí wọ́n sọ kò yẹ kẹ́ sọ bá yẹn ẹ rò pé ẹlòmíì ò lágbára ọ̀nà kò lágbára ní ọ̀bọ̀ fi ọ̀hún lágbára ní ọ̀bọ̀ fi ọ̀hún lágbára tèbí iṣẹ́ títà náà ṣe tán fún five thousand naira ìbọn fa ètò àti sẹ́wọ́n fún ní nígbà fifty thousand naira fifty thousand nínú ọ̀dà five thousand jọ náà ní ìbọn bùkátà ti pọ̀ ó ti pọ̀ náà fifty thousand àwọn obìnrin tí ó bá ṣe ṣe kí ẹ máa ka àyà yìí máa wọ́n máa jubilẹ̀tì ni. níjọ́ tí àwọn obìnrin wọn bá rí sọ́mọ́bìnrin sọ́mọ́bìnrin ṣe ti kọ́sẹ̀ tọ́nbà kọ́ tọ́nbà tẹ́lẹ̀ kọsẹ̀ pé láfa kan tó bẹ̀ farajá lùsùn náà tẹ́fọ́n àfa kan farajá lùsùn náà pọ̀. wọ́n pọ̀ dáadáa tẹ́fọ́n farajá lùsùn náà bí àwọn ikhwan طبعا وهذه ní wàhádìí هو جبلتني wọn ولا ولا ولا mí wọn láti páyà yìí rẹ wọ́n láti páyà yìí rẹ inú wọn dùn bí wà pé wọ́n kọ́ dìbò ní ọ̀nìyàn kẹ́lẹ́ mà bíkíní ìṣẹ̀lẹ̀ lára àwọn obìnrin wọ́n nídìí wá sí rẹ̀ ń gbọ́ inú rẹ̀ ọ̀bàjẹ́ torí ẹ̀ mi like kan fẹ́ lé mi o like o like kí wọ́n fẹ́ lé ọ púpù lọ́ fi sí ọ ilé wa ní èmi ò like yìí kí mi bá yẹn lé <laughs> wèrè gbogbo yìí náà ẹ sáà fẹ́ àyín náà dé ẹ fẹ́ àyín náà ni ìwọ fẹ́ kí wọ́n fẹ́ kán pọ̀ dọ̀tí wọ́n fẹ́ kán bá yẹn lé mi ìkankan náà ni gbogbo yìí ẹ lọ chẹ́ẹ̀tì ọkàn yín wò tẹ́ẹ̀ bínú ayá yìí tẹ́ẹ̀ kórìíra ayá yìí ẹ chẹ́ẹ̀tì ọkàn yín wà láì nínú àwọn àyà táwọn obìnrin ẹ̀kan máa gbé ẹ̀hùn jojúmọ́ báwo lẹ́mí ṣe rí sí àyà ìjẹ́ kan mẹ́fà wà láì ó lé o ó lé gán a ti máa bàyà lẹ́rù fún wọn tó pé kò mẹ́ha bá kúbúrò mẹ́ha kúbúrù kò mẹ́ha nígbà wọn ti rán ayé nǹkan inú oná èwo ló kọ́ náà alọ́ ti yá gẹ̀gẹ̀ rí ẹni tí ò hẹ́ ha tó wọ́n di kúbúrù wọ́n wà wà lè jẹ́ náà má bínú táì láti láti mọ́síná láti pé ọkùnrin náà máa ń sọ yóò àtẹnu báyìí ní èjì yìí ní táìmù yìí ó dẹ̀ ló kàwé ókè ẹjẹ́ ayà pé èèmọ̀ ń kàwé kó máa gbọ̀n ní o àti èèmọ̀ ń kàwé ó dẹ̀ ló kàwé nítorí sọ ni pé bí ẹ bá kàwé gbọ́rọ̀ gbọ́rọ̀ gbọ́n ju ọlọ́lọ́ ìtumọ̀ rẹ̀ nú bí ẹ bá kàwé ó gbọ́nà gbọ́jọ náà bá lọ torí ara tọ́nà bá ti rẹ́tọ̀ lélẹ́yìn pẹ̀lú hikma rẹ̀ wisdom tọ́nà bá ní ló fi gbé kalẹ̀ tẹ́ bá ara wọn tí wọ́n nílà ká ìlú sọ wà láwọn pa nídìí àwọn orílẹ̀-èdè kan wà lónìí wọ́n ń kó àwọn jíta ni bí ọmọjọ́ méje tó yá káwọn àwọn ọkùnrin kan máa fẹ́ méjì yá mẹ́ta mẹ́rin ìgbà tí wọ́n ti tẹ́wà táwọn olúwa lá bàtà ilé ala nàìjíríà ala nàìjíríà yìí ni kọ́lọ́ kan lẹ́nu ẹ̀yà ẹ̀ máa wa lọ àwọn àtàrí là náà gbogbo àwọn kan bẹ lọ́kẹ́ àwọn kẹ́kẹ́ mọ́sánjò ní àwọn kan bẹ ẹ̀rí kùránì ò hàn wọ́n ẹ̀rí kùránì òsìkè nìyí kò hàn wọ́n. ẹ̀fọn kaya máa ti náà wàásù láàdá wàásù wá yóò ní kọ̀ǹpútà age ìdí lásìkò yìí nítorí fún yín làwọn àfà lọ́nà fi fún wa láì pé àdẹ̀lílù àkìlìyà irú wọn bẹ́ẹ̀ àwọn àbọ̀sí dẹ̀lílù ẹlẹ́ẹ̀kejì ẹ bá wọn lò lákàyè wọn ẹ bá ní ẹyà alágbàrá fún yóò mọ ya wèrè sí ni yóò mọ ya gèbèrè sí ni ẹ bá lákàyè rẹ sọ̀rọ̀ lára tí máa ń ṣẹlẹ̀ lélẹ́yìn obìnrin tó kú ó ti máa rí ó sì ẹ̀bí màkà ni ọkọ rẹ̀ wá kú ọkọ rẹ̀ wá kú ta ni ó fẹ́ tọ́lá àwọn ọkùnrin náà ti dúró pé òun ò lè padà lọ́wọ́ èmi ó bá gbé délẹ́wọ̀n lé ni ọ̀n padà lẹ́wọ̀n sọ pé wà pé yóò ṣe ibú ni ọ̀n fi adélẹ́wọ̀n sẹ́wọ́ iṣẹ́ ẹ̀rọ àkọ́bí lẹ́kẹ́jì náà ẹ̀rọ àkọ́bí sẹ́wọ́ náà ẹ̀rọ àkọ́bí lẹ́kẹ́jì adébọ̀wọ̀ àfi sẹ́wọ́ ọmọ kan lọ́sẹ̀ rẹ̀ bí o sọ pé àbúrò ẹni ńkọ́ kálọ́mọ rẹ ní ńkọ́ sáré padà fẹ́ jẹ mọ́ kálọ́mọ rẹ ní ńkọ́ ó wá lẹ́rin tó fẹ́ kẹ́ ọkẹ́ yóò fẹ́ rí kílọ̀ ní kílọ̀ òbí fún máa bá lọ lọ́pọ̀ wọn ti kọ́ jẹnu jẹ̀lílù àkìlẹ́yàmù àwọn ọkùnrin tí wọ́n ń kú pọ̀ ju obìnrin lọ. àwọn obìnrin tí ń kú ọmọkàn tí ń pọ̀ pọ̀ kò léyìn àwọn ìyá mi mẹ́lẹ́ lórí ìsinmi ayé ọkàn ti kú ó tó twenty years wọ́n sì ń bẹ́ńlé. obìnrin tọkọ rẹ̀ kú tóbi ọ̀sẹ̀ ìbímọ méjì àbí mẹ́ta mo ní kó wọn dúró sí ẹ̀yin lẹ dúró dòpọ̀ ọmọ yín ọmọ yín nísìnyí tó fẹ́ fẹ́yàwó kò ní fi adélọ́wọ̀ sẹ́wọ́ ẹ̀ ti tún gbà mẹ́ta fi ṣèkejì ó sàlè fi ṣèkejì ẹ̀rọ ní kọ́ fẹ́ ó pọ̀pọ̀lọpọ̀ obìnrin yóò useless àwọn ọkùnrin ọba wọn ti káàkiri ẹlẹ́ẹ̀kejì population ọmọ obìnrin ó gbọ́dọ̀ ọkùnrin lọ wọ́n èsì pọ̀ tó anábìlá sì kàn bọ̀ wá tí ọkùnrin kọ̀ọ̀kan bá fẹ́ tí ọkùnrin kọ̀ọ̀kan bá fẹ́ ìyàwó fifty alábìnrin obìnrin sì máa ṣẹ́kù ara ẹ̀ máa fíkíù fíkíù hadith tí ń dá àwọn ọmọ abdulkareem tí pé máa dí èyí tí ń bẹ ní dúmọ́ abdulkareem máa dí lára ẹ̀ máa fíkíù rẹ̀ lẹ́yìn àwọn tó tẹ̀lé lọ́dọ̀ tí wọ́n èèyàn lè fẹ́ toríyàwó rẹ̀ nísìnyí ayé mo sì mọ̀ mọ́ mọ́ nàbà seven ẹ̀yin tẹ́ súnmọ́ náà ló sì wà dìsí ọmọ slow ìyàwó ẹlẹ́ẹ̀keje nẹ́ẹ̀nẹ́ báyìí náà nípa èmi àti ẹ̀ amàjàsádà ni o olóògbèsè gbàmílà búrò amàjàsádà ni o ìyàwó méje kò síṣẹ́ kò sábọ̀ kò láwọ̀ òrókò ah ọlọ́run àwọn ìyàwó ìwá rè wọ́n ní sẹ́gi lọ́rọ́ nọ́ọ̀sì mẹ́nu wọn èyí tí ń ṣe àwọn tọ́mọ ń tọ́ àwọn ẹlẹ́wọ̀n kọ́ ń bẹnu wọn tó ti gbóyè láńlá òyìnbó náà wí ọmọ àlè tó bá ti gbó báyìí oníkan fi hàn gbà níjọ́ tèmi tó láti àwájú pẹ̀lú wọn bá wọn ṣe mọ̀nà kọ́sà dára nípa àti wọn lọ́rùn lẹ́ ìgbà àjàmúlò àlùbàbà èyí tá a lọ gbẹ̀yìn rẹ̀ àlùbàbà ọmọ ìyá yọ ah. rẹ̀ àlùbàbà tọ́ ọlọ́mọdé àbúrò ẹ̀ bọ̀ wá náà àwa bí wọn wọ́n ní pé àwọn akọ́tì àdìsí yìí ẹ wo fíkíù wọ́n ń dáná bí sọ nìyẹn fifty lẹ́ ń lọ fifty làwọn lọ o. ó dáa àdìsí yìí òun náà gàgẹ́ bí àdìsí abẹ́ka yìí àníbi sọ̀rọ̀ máa sọ̀rọ̀ ó ní kéèyàn lọ ṣe sí náà pẹ̀lú aráàta èèyàn mẹ́wàá kọ́ ọ́n ti tẹ̀lé pẹ̀lú èèyàn mẹ́wàá lọ́dọ̀ aráàta ó sì lóore fún ọ jíkọ́ ṣe sìnẹ́ pẹ̀lú aládùúgbò rẹ̀ kan lọ. ìmọ̀ pípa ni adẹ́pẹ́ aládùúgbò yìí ní ṣe wọ́n pọ̀ yà yín yóò kọ̀ wọ́n lọ rẹ̀ gèrè alíbi ni àbí kò tẹ̀lé kọ́ kó lọ ṣe sìnẹ́ pẹ̀lú pẹ̀lú ẹ̀mẹ́wàá àbí ká ti ti wíwá nísì kọ́ èrù lànàbí sọ kọ́ èrù ó dà fún ọ. kí ẹ lọ ní ikú pípé ajẹ́ pé bẹ́ẹ̀ máa ń lẹ́sìn pẹ̀lú aláàtakò lẹ́kìnrin yìí kò lẹ́sẹ̀ nù tó bá jẹ́ sí wípé mẹ́rin náà deadline aago ọ̀fẹ́ mẹ́rin lọ àmọ́ lára àwọn hikima tó wà mẹ́rin pé obìnrin ó pọ̀ lára hikima rẹ̀ ọkùnrin ni máa ń dájú pé ó ẹ lọ wo àwọn ẹ lọ sọ́dọ̀ àwọn àwọn tó máa ń wọ́n ajára àtàwọn àlójú ọ̀nà ti ń jẹ́ road safety yẹn lọ sọ́dọ̀ wọn population àwọn ẹni máa ń kú jù population àwọn ẹni máa ń kú jù ẹ lọ sọ síta àwọn ọkùnrin máa ń kú jù azet ọkùnrin máa ń bá lọ pọ̀ jù. ìdán tíṣẹ́ rẹ̀ wá tẹ́lẹ̀tọ́ fún wa ká fẹ́yàwó ju méjì lọ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò ní yóò wà useless fún òní lọ́kọ ara kí mọ̀ tó wà mẹ́rin yẹn ẹwà wò ọlọ́run ọba àlàyé ẹlẹ́mọ̀lẹ́ kọ́lọ̀kọ̀ wọ́n wọ́n lọ sí kọ́bí ọmọ tó dá tẹ́rí gbogbo àwọn aláwọ̀ ní níyàwó ẹ̀kọ́ ilẹ̀ lọ́kọ́ ọmọ àlè ni wọ́n dọ́gbọ́n sí ń ta wọ́n ń dá sí ń ta omi kọ́bẹ̀ níyàwó gan ogun gan ó bẹ̀ péjú fún owó ìdí tó ń ta lọ owó tí wọ́n tún wọ́n ná tí wọ́n ná fáwọn obìnrin ta ó pọ̀ ju tó ń lọ sí àwọlé lọ wọ́n sì sì náà ń ta dáadáa Kumaga, kumomeke, gbà kò mọ́ mẹ́kẹ́ nítorí léyìí ibi tá a ti lọ ó ní gbogbo obìnrin tó náà bá ti ń bínú ó kórìíra má ah! bá ti sọ má bá ti bá wà sí díyà yìí má bímínú ni ìmọ̀ bíjẹ́ máa ń rí à ah! wá yẹjú àrẹ́kọ́ tó kú o kúfùrù ni kúfùrù ìyẹn ń kó ìráyà ọlọ́run bá nìyẹn so ara wọn ọ̀nà tí yẹn fi lè kó sí kúkú lélẹ̀ àwọn ànábì ọlọ́run bá òun lè máa pa láṣẹ kakó sínú kúfù lẹ́gbàá tọ́nà ti là wá ń bẹ̀ so kúfù zìlé dídùn yín mẹ́rin ni kúfù ọ̀pọ̀lọpọ̀ ló ti kó sí láwùjọ yìí ká sọ̀rọ̀ ń bẹ̀ ká sì lọ mọ àwọn àníwáwò rẹ̀ ká lè bá a sá fún un abiola ọba ìta sọ iná yóò wúlò fún ẹ̀rọ kìyàmà kó má jẹ́ bá lọ́jọ́ fún ọ. wa sallallahu ala nabiyina muhammadin wa alihi wa sahbihi wa sallam. ìdàkùn ah, ó ní arábìnrin kan tí ó ní hájà sí wa ó rẹ ọmọ rẹ̀ ó rẹ ọmọ yìí sí gánà lọ́wọ́ bàmí lẹ́ẹ̀pẹ́ yìí tò tí má sí ọmọ náà tọ́ onídìtọ́jú kò sí sẹ́ńgì lọ́wọ́ wọn kọ́ra mọ́tẹ́ ní kan gbé lọ sí àti àmì ní kan gbé lọ sí pítà wọ́n gbé lọ sí tàbáyé so àgbà sọ̀rọ̀ àánú fún ní ọba rẹ́dì lọ́wọ́ ó rẹ́dì lọ́wọ́ lálẹ́ àbí ní ọ̀la láwọn bá ṣe program nítorí ọba pé bá ṣe ayé àlàáfíà fún ọmọ náà ọmọ rẹ̀ méjì ní <clears throat> ọrẹ lọ́wọ́ kò sí ọmọ rẹ̀ méjì ní ọrẹ lọ́wọ́ kò sí ọmọ kò bá tọ́jú àwọn ọmọ náà àmọ́ tiwa náà kò bá tọ́jú wọn sọ̀rọ̀ ẹ̀dá kan jẹ́ kára sí ọmọ fún náà ọ̀yọ́kùsọ̀rọ̀ alájì nàbà 1 nàbà 3 náà. àwọn bèèrè pé gbogbo àwọn ẹ̀mí tó kọ lọ́yà ọ̀sán kí wákàtí márùn-ún àwọn ah, bí wákàtí márùn-ún àwọn náà kírun àwọn náà kírun dé àmọ́ kí àlọ́ pé wákàtí márùn táwa sí i àwọn náà kí àwọn náà kírun irun náà kí irun ee ìtẹ́bí ìlú ẹgbẹ́ tó ń sọ̀hún ẹni sábà rẹ̀ bọ́lá táwa yìí ẹni tó wákàtí márùn náà nù àmọ́ ìta àwọn kí ń bẹ̀ àmọ́ ọlọ́run jẹ́ àwọn pé àwọn náà ti kí nìyí àwọn náà kírun bó ti wọ́n ń kí iṣẹ́ pé nìrun àwọn ànábì ọlọ́run dẹ̀rẹ́ ànábì kọ̀ọ̀kan ṣẹ̀rí àwọn lè yàtọ̀ àwẹ̀ táwa ń gbà ó lè yàtọ̀ sí ti wọn àwẹ̀ tẹ́lẹ̀ ju ànábì ń gbà nísìnyí yàtọ̀ sí àwọn ànábì kọ̀ọ̀kan bẹ́ẹ̀ náà ni ìrun tẹ́lẹ̀ kọ̀ọ̀kan máa kí ó lè yàtọ̀ síra wọn àmọ́ bíi tawhid wọn papọ̀ mẹ́ tó ti yẹ nọ́mbà two ọ̀rẹ́ kò sọ̀rọ̀ ọ̀rẹ́ kò àná kó sí wọ́n ní àwọn míì wá sọ pé ìjábọ̀ wọn yọ̀rọ̀ wà lókè báyìí nìkan aṣọ tí wọ́n wọ̀ ó bá ìdókè kó ẹ̀gbẹ́ nílẹ̀ aṣọ gangan òun náà níbi hijab wọ́n sọ pé ní hijab wọ́n ní sáwùbù tẹ̀lbáṣuha aw tẹ̀lbáṣuhu almọ́fà fáwọ́kọ́ tìyàbì òun ní aṣọ gbẹgẹdẹ tó tóbi tóbìnrin ó wọ̀ lórí aṣọ rẹ̀ wọ́n fi bo ọ̀ṣọ́ ni gíní tí yẹn wọ̀ ni ọ̀ṣọ́ ni àwọn àti jẹ̀lìbábà bò ló fi jẹ́ pé jẹ̀lìbáb hijab kò gbọ́dọ̀ jẹ́ aṣọ tí ó tí ó máa attract yàn tí ó yàn ápò lẹ́ẹ̀kì gíní yẹn bó ṣe ń ṣẹlẹ̀ títì gbogbo attractive so òun náà ní di hijab yíyùn ká òun ṣe rẹ̀ o wọ́n wá fi kẹ́gbẹ́ fi kẹ́gbẹ́ náà ní o torí jábìlà náà fi ń sọ. busunna ìwà burúkú ni kí ẹ máa wà ní busunna ẹjọ pínyà ni ẹni tó wù àtọ́jú bú alùsùn àtẹ́lẹ́ ní búlẹ̀ alùsùn náà yìí <laughs> tó yẹ bá ti bú alùsùn náà ti bú ànábì fa torí ànábì ni eléri alùsùn náà àtẹ́lẹ́ búlẹ̀ alùsùn náà yìí ọtí kò tán alùsùn náà tàná wọn bẹ́ẹ̀ àwọn tọ́lá wọn bẹ́ẹ̀ ìwọ lọ yẹ ọmọ ọsàn àbí wọn kò bọ́ ọmọ ọsẹ wọn ti pè ní òun ò pin bẹ́ẹ̀ torí wọn lọ fọdá wà bí tó fi jẹ́ pé yẹ wà fẹ́rí kí a bù gan káwà fẹ́rí kí a bù níparí last question re àfààní number three. irú wàhálà o ìjà ok ok aláì kò í sí o. <laughs> ọ̀rọ̀ tá à ń sọ̀rọ̀ yẹ kí gbàdé kó nǹkan ni mọ̀ gbò sòrí òye pẹ́bẹ̀ rárá ó yẹ kí n sàlàyé síwájú sí tọ́yẹ́ lómi gbogbo orúkọ báyìí ló fẹ́ràn <laughs> ó fẹ́ràn obìnrin a ti tú lẹ́nu wọ́n ti ní ọ̀bá lágbára náà kò sí kẹ́kẹ́ bóyá six thousand mọ̀ sàpèjúwe ni ó sì léde six thousand nígbà gan five thousand mẹ́rin ó sì ó ti fẹ́ kọ́kọ́ náà á tù rọ̀ kọ́lá ó gbèrò ó lè kí ni ó gba ẹ̀rọ gidi kọ́lọ̀pàá àtàwùjọ àyíṣe tí a fẹ́ àwọn kejì kíkà ń dẹ́rù bàwá ọ̀ gẹ́gẹ́ kí ẹ̀kọ́ wò pé alákọ̀tọ̀ ń wá yìí nìsín kó ṣe ń wọ́n lákọ̀ọ́ yìí at least kórópé tó ń bá tìrú ah, ẹni tó ń bá tó ń rú èèyàn méjì eléyìí òun lè bọ̀ ìgbà yẹn kó dárí wọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àwọn ó ṣe díẹ̀ <laughs> èyí ń bọ̀ náà èyí sọ̀rọ̀ tán <laughs> wọ́n máa ń pè dáná dìdìrín lọ́kọ́ nu dìdìrín lọ́kọ́ ni ẹ gbọ́n wá ti àwọn ẹ̀gbọ́n máa tún ó já kí wọ́n máa fi ìbọ́lẹ̀ máa fẹ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ wá lọ gbẹ́ òkè jìpe tó fẹ́ nù. ó nídìí kí bó ṣe nídìí pé bó ṣe dá tó ó lè kí ẹ láti gbé lọ́wọ́ díẹ̀. so at least kí jẹ mú kókó mẹ́ tí ìjẹba ti mú kó mẹ́ sòyókù rọrùn ọdún ọlọ́run ń yẹn o ọlọ́run ń ṣàánú yẹn gan ìdẹ́yìn kò ní rò wà láì ibi tẹ́ ìwọ̀n nírò tó tí ì bá rí pé bùkátà bùkátà pè sí fún un kó mọ̀ sá fún un bùkátà pè mí sí tí ọmọ ìlọmọ ṣe kú ṣe kó mọ̀ sá fún un tẹ́rí àníyàn tí wọ́n fi ṣe ń gbà mí ó máa ń jẹ́ kọ́lọ́n sánú ẹ̀ ń gan ẹ̀ mọ́ ọlọ́run bá sí ni wà láìra àbí ìtẹ́ ìgbọ̀n òrò kọ́dẹ̀ lè wípé ẹ ọlọ́run o áá ah, ah. bóòlù ọlábáyọ ọlọ́run aláìtẹ́ mọ̀ rú bẹ́ẹ̀ ó sì dijọ́ kejì báyìí lẹ́mọ́ báyìí dé wọ́n lè wá kanlẹ̀kùn yín lẹ́wà <laughs> nísìnyí láì fàṣẹ. so àmọ́ lọ́wọ́ ń tó lọ onímọ̀tìnà ẹ̀fẹ́ àwọn méjì wàsùlẹ́àtà bí ọba pé méjì mo tún jẹun sókè díẹ̀ sí lọ sí nọ́mbà tírì bí àṣà ọ̀dọ̀ kakó dédé wọ́n ní tí wọ́n lẹ́bù. tọ́wọ́ tún pé ọlọ́run tún dé sí bọ́sí number four that is four level ẹ̀fún nìyẹn gàrẹ́dì ló kù ọtí gàrẹ́dì bá ọ̀fààní ayé lọ́wọ́ ọlọ́run wà ń kíptùm bí sàlọ́ nìyẹn wà ń kíptùm alla ta'dilu fawahida tó bá ń bẹ̀rù kọ́ lè ṣe déédéé dúlé ọkọ̀ kan. àwọn ẹ̀wọ̀n kan àwọn mọ́lákàtí àìmọ́nùkù ìgbà mí wà gan ẹyọ kankan ipá rò ká ọ lè ṣe dédé tó mẹ́ àwọn mọ́lákàtí àìmọ́nùkù àwọn mí mẹ́tẹ́ pé wọn ní mọ́ lọ́wọ́ púpọ̀ àwọn obìnrin kan lọ́fẹ̀ẹ́ ńgbà mí nígbà fún yẹn fẹ́ wé mẹ́wàá ni ọlọ́run tó tún sọ́lá débẹ̀ pé má débẹ̀ lóòótọ́ ẹ̀yọ̀ kan ni àmá kẹ́yìn lọ fẹ́ kírù ayé tí wọ́n kírù mi ní tẹ́yà ìkọ́mọ́ mọ́lọ́fẹ́ mọ́ sàràtì ẹkùn mọ́ ti dáná torí yóò sọ fún mi pé gbogbo tó ń tẹ́mi gbà lóṣù yìí èlọ́lọ́ gbà lóṣù wọn á dákọ rẹ̀ tó ní mo ṣàwá kan ṣe pocket money kípa ilé yìí ni pé tí àwọn ìbá ń jáde lọ they will give me two hundred thousand i'm going out mo kà gbọ́ ilé lọ lọ́tà lásán tó kọ́ wọn fọwọ́ rárí ni bọ̀tá àwọn kan bẹ láwọn mọ̀tálíkà tí wọ́n fẹ́ gbádùn ìyàwó kó fẹ́ mọ̀tálíkà wọn ọ gbádùn wọn bàjẹ́ wà láìláà rí àwọn mọ̀tálíkà dùn fẹ́ àmọ́ pọ̀lọpọ̀ wá àti dáadáa ẹ̀fẹ́ fún mọ̀tálíkà ó mọ̀ bẹ́sẹ̀ máa ń dọ́gbẹ́ sí ilé wọn wà lẹ́yìn nìkan nínú ìyàwó ẹ̀fún níyàwó ẹjọ́ ní gbóni aláì five hundred naira ìyàwó ó sì ti sí oúnjẹ tí gbogbo àwọn jẹ pẹ̀lú wọn mẹ́ta lọlé ó ní àbá mo gbádùn rẹ̀ bàjẹ́ tó kó wà tálíkà ni ọmọ olówó yóò fi five hundred naira báwo mo ti fẹ́ ṣe kò wọ́n tí kì bá oníjẹ́ kí n ṣe jì bọ́lá pẹ̀lú owó ayé bọ́lá pẹ̀lú ọpọlọ wọn tí kì pẹ̀lú owó ayé. ó lówó ọ̀rọ̀ ńlá ó sì ra àtàkùrùbùsù ni lẹ́sẹ̀ kẹ́ni lẹ́sẹ̀ kẹ́kẹ́ àwọn ẹja tó báyìí sáńpẹ́ tẹ́jú àlejò ó náà ti rọrọ lórí òun ti rọrọ lórí ìgbìlẹ̀ báyìí ó wà àwọn gàrí làwọn tẹ́bà àwọn jẹ́ làwọn sáàgùn <laughs> àwọn ti fẹ́ràn jẹ́ tẹ́jú àlejò ẹja so kéèyàn wò pé ah ẹyọ kan tó fẹ́ náà kéèyàn tó wo òkúta nìkan fẹ́ fẹ́ so bá ní sí so tabani matina matina kèé ṣe tẹ́lẹ̀ yẹn máa ń fò sí o ó ní kéèyàn ṣe déédéé dédé agbára sùúrù dédé agbára àsìkí náà wallahu ta'ala alabi sawab àmọ́ dédé fẹ́ ọlọ́run ọba ó kápá eléyìí ọlọ́run wàlá ń táìdùlú ọlọ́run lẹ̀ lè ṣe dédé ní eléyìí dédé fẹ́ pé nífẹ̀ẹ́ àwọn ìyàwó mi bá kan náà kò pọ́sibù tọ́ba ẹ̀ nífẹ̀ẹ́ wọn jura wọn lọ àwọn máa ṣe àfihàn rẹ̀ nítorí wọn kìlọ̀ fún والله تعالى على بصواب وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت إيه؟